ṣe lókè pẹ̀ yìí o. èrè ni wọ́n jẹ́ níta òrèrè. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. ìkànnì fresh one zero oh five point nine fm lè tó kalẹ̀ sílé orin challenge nílùú Ìbàdàn láti ń kàn sí yín gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáyé akínyìn àkùdédé àsìkò yìí lágbára ọlọ́run àṣejèrè lẹ́nìkọ̀ọ̀kan wa ó ṣe àsìkò tó ti tó fún kéde tá a ní fún ti sáà yìí ní báyìí ẹ tẹ́tí ṣe ìkéde pàtàkì yìí ọdún olóòlù ọdún olóòlù ọdún olóòlù èyí ni láti fi tó gbogbo èèyàn létí wípé ọdún olóòlù nílẹ̀ Ìbàdàn yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ ajé Monday ọjọ́ karùn-ún títí di ọjọ́ kẹjọ ọjọ́ àlàmísì oṣù keje ọdún 2021 tá a wà yìí a wá ń fi àsìkò yìí rọ gbogbo ará ìlú Ìbàdàn wípé gbogbo ibi tí olóòlù yóò gbà kọjá kí wọ́n dákun dábọ̀ kí wọ́n pa ọjà gbogbo ọjà náà láwọn ọjọ́ wọ̀nyí a sì ń pàrọwà fún àwọn èèyàn láàrin ìlú wípé àwọn ọmọ oníjàgídíjàgan a ò fẹ́ wọn láti tẹ̀lé eégún olóòlù bẹ́tẹ̀ olè kọ́mọ nítorí wípé eégún olóòlù kì í ṣe eégún oníjàgídíjàgan fún ìdí èyí àwọn èèyàn tí wọ́n bá ní ìbéèrè tàbí ìtanilólobó kí wọ́n pe àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero eight zero nine three six five zero zero tàbí zero eight zero six five two three one six six six gbogbo wa lásàmọ́dún o ìkéde yìí wá láti ọ̀dọ̀ Kazeem ọmọtọ́ṣọ́ mọ́gàjì ilé ajé òde ajé olóòlù lábẹ́ bàbá wa kábíyèsí olùbàdàn ilẹ̀ ìbàdàn ọba wa àkànmú adétúnjì ajé ògúngúnná sọ̀kínní kábíyèsí olùbàdàn ilẹ̀ ìbàdàn ìbàdàn ó gbè wá o. àmì àṣẹ. A beautiful evening to you. This is Fresh 105.9 FM Ibado. Please listen to this personal paid announcement. Kunle Ade Homes is hiring 1. Full time marketers, minimum qualification, national diploma. 2. Drivers. Qualification 5 years experience. And 3. Admin managers. Qualification 3 years experience. Salary is very attractive plus commission on every sale. Applicants should please call 090 62 86 44 83 or 081 41 110915. You can visit our head office at 82 Brick House, MKO, Abiola Way, Ring Road, Ibadan. àsìkò tó láti fọpẹ́ fọlọ́pẹ́ àsìkò tó láti fún un fún níyì ìgbà ti dé fáwọn tó dá mọ̀ tára yóò yí ọ̀rẹ́ òwò pé ẹ báyìí Mr. Tọ́pẹ́. Fresh FM lónìí kìyìn o kí ẹ tẹ́tì. ẹ̀yin sànmọ́rí alfa ayùnádé kí ló ṣẹlẹ̀ gangan ẹ ṣe tí ẹ gbọ̀ngbọ̀ngbọ̀ ẹ ń gbọ́ wá ẹ má yí kúrò bó ṣe máa jẹ́ nìyẹn. ladies and gentlemen ẹ máa gbọ́n ẹ̀yin ọ̀tọ̀kùlú ẹ̀yin tí ẹ dá mọ́ Fresh FM ní kí ẹ máa gbọ́ ẹ ṣe ẹ máa gbọ́ Fresh FM. ní ọ̀la sí ẹ máa gbọ́ Fresh oh FM. one oh five point nine. nílé orí challenge la wà Ìbàdàn la gbé ṣe bẹ́ẹ̀ ẹ máa gbọ́ Fresh FM. ẹ máa gbọ́ Fresh FM. one oh five point nine. nílé orí challenge la wà Ìbàdàn la gbé ṣe bẹ́ẹ̀. ìbá má ṣe pé olúwa tó wà pẹ̀lú tiwa. oníwàásù kí làbá tún máa wí nírú àyájọ́ ọjọ́ bíi tèní Sunday àkọ́kọ́ oṣù keje twenty twenty one. onísàm wípé ọkàn wa yọ bí ẹyẹ nínú okùn apẹyẹ okùn já àwa sì yọ. adúpẹ́ ọlọ́run tiwa ọlọ́run gbogbo àgbáyé a mà sọ pé o ṣé o. wákàtí kan pẹ̀lú ọlọ́run fresh one zero five point nine fm nìbàdàn lẹ ti ń gbọ́ wa báyìí. mo kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti darapọ̀ mọ́ ìrìn àjò náà ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ ń gbọ́ wa ẹ lè wò wá lórí àtẹ ìbánidọ́rẹ̀ Facebook live. ẹ̀yin tẹ́ wá ti darapọ̀ lórí Facebook live ẹ láìkẹ̀ ẹ dẹ̀ ṣíà ẹ̀. inú ilé kúnlé ní gbogbo wọn pátápátá náà la dẹ̀jọ́ máa ṣètò. ajẹ́pàdúgbò àwọn olórin là ń lọ lé ṣùgbọ́n ṣáájú ohun gbogbo ẹ jẹ́ ká gbàdúrà olùṣọ́ àgùntàn káyọ̀dé david oyèwọlé ara àwọn olórin tá a jọ fẹ́ rìnrìn àjò lẹ́ni ni àwọn lọ́wọ́ máa gbàdúrà fún wa. tó ti ń gbàdúrà ohun tẹ̀yìn kọ̀ nílò ni pé kẹ́ ẹ máa ṣàmì. ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìṣe wa orúkọ yẹn náà la gbé sókè ju gbogbo orúkọ lọ ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ Dáre Power of Praise Dáre POP. gẹ́gẹ́ bí mo ti sọ orí ètò wákàtí kan pẹ̀lú ọlọ́run náà la wà pẹ̀lú pásítọ̀ ṣeun oyèwùsì pásítọ̀ káyọ̀dé david oyèwọlé àwọn ló gbàdúrà pẹ̀lú wa ẹ̀yin ẹ ṣáà máa ṣàmì bí ìránṣẹ́ ọlọ́run ṣe ń gbàdúrà. ayérayé ẹlẹ́dàá ìmọ́lẹ̀ láàrin òkùnkùn ayé ọlọ́run tó mọ ọgbà orí torí òkú ènìyàn ọlọ́run tó ṣalágbẹ̀dẹ ọmọ ènìyàn jésù kristi ti nazareti ìwọ ni a fi ọpẹ́ fún ìwọ ni a fi ìyìn fún ìwọ ni a dúpẹ́ lọ́wọ́ ẹ̀ fún orí ọ̀fẹ́ tí o fún wa ẹ mọ ṣé o fún àánú tí a rí gbà ọlọ́run ẹ gba ọpẹ́ gba yín wa àmín ọlọ́run adúpẹ́ fún ìfẹ́ yín lórí wa ọlọ́run ẹ ṣe ẹgbọ̀kẹ́ gba yín wa àmín adúpẹ́ fún wíwà láàyè yín nínú ayé wa adúpẹ́ fún wíwà láàyè yín nínú lórí ètò yìí adúpẹ́ fún wíwà láàyè yín lórí ẹni tí ọlọ́run ń lò fún ètò yìí ọlọ́run mímọ́ ẹgbà yín ẹgbà ọpẹ́ wa. àmín. fún àwọn ènìyàn tó ń gbọ́ wa káàkiri àgbáyé ọlọ́run ẹgbà ọpẹ́ wa. àmín. lórúkọ jésù a tún bọ́ sínú ọkọ̀ yìí lórúkọ jésù bá wa wà o. àmín. ọkọ̀ tí a wà ní ọlọ́run bá wa wà. àmín. gbogbo etí tí ó ń gbọ́ wa lórúkọ jésù ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa àṣeyọrí tó jìnnà ó yá sí yín tẹ́lẹ̀ ó yá kó súnmọ́ yín. àmín. lórúkọ jésù kristi ibi tí a dá yín dúró sí bí ẹ ṣe ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run yìí lórúkọ jésù kristi bí ẹ ṣe ń gbọ́ ètò ìyanu yìí ní orúkọ jésù ó yá níbi tí a dá yín dúró sí ó yẹ kúrò níbẹ̀. àmín. ẹ bọ́ sókè. àmín. kó sì dára fún yín. àmín. gbọ́ mi láti ìṣẹ́jú ìlọ ohun tó ní ìsinmi lé lórí tó dàbí ẹ̀dùn ọkàn fún ọ gbọ́ láti ìṣẹ́jú ìlọ́lọ́ bẹ̀rẹ̀ lọ ní ìsinmi ní gbogbo ọ̀nà láyé ní ìsinmi ó dẹ̀ máa dára fún ẹ lówùrọ̀ yóò dára fún yín lọ́sàn-án yóò dára fún yín ní alẹ́ yóò dára fún yín jésù kristi olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. Bọ́lá Òjó Eli's Avocat. disappoint oògùn tó ń gbé ogun mi oògùn tó ń borí ogun oògùn tó ń borí èpè oògùn tó. ó tiẹ̀ da tá àbọ̀rọ̀ ilẹ̀ wálé ni. tó ń tún ní sílẹ̀ oògùn tó ń yọ ní bóyá yẹ ẹni padà sí rere oògùn tó ń sáyé ẹni náà. Abímbọ́lá Òjó Elise Avocat ó yá ẹ kí àwọn èèyàn nílé gẹ́gẹ́ bí akọrin ẹ̀mí kì í ṣe gẹ́gẹ́ bí tó wá polówó lẹ o torí màá lé yín bọ́ tá ń sìn. ẹ kálẹ́ sà mo kí gbogbo etí tó ń gbọ́ náà nílé pé ẹ kálẹ́ Abímbọ́lá Òjó olórúkọ mi. jẹ́ kó lára tó yẹ. ìjọ́ tí mo ti gbọ́ orin ni mo ti wòye pé yà ìmísí ọlọ́run wà nínú orin yìí ṣé olórin ẹ̀mí nìyí ni abẹ́kọ̀ sáré yà síbẹ̀. <laughs> mi ò kọ̀ ṣàdédé yà síbẹ̀ olórin ẹ̀mí ni mí nǹkan tí mo dẹ̀ fi bẹ̀rẹ̀ gangan náà nìyẹn. kó tó di pé dá sọ́rọ̀ onílẹ̀ ó tọ́dún mélòó tẹ́ ẹ ti ń kọrin. Ah, àtìgbà tí mo ti wà ní secondary school ni mo ti ń kọrin tí mo dẹ̀ ń play keyboard ẹ̀ play keyboard tí keyboardist ò bá sí ń lé àbẹ́ ń play ẹ̀ dáadáa. mo ń play ẹ̀ dáadáa. dáadáa báwo lẹ ṣe máa ń gba orin. mostly mi ò kàn ẹ mọ ọ̀tọ̀ ni pé kíyàn jókòó pé mo fẹ́ gba inspiration but ìgbà mi orin kan ó kàn lè yẹ pé chorus orin yẹn ló kàn máa drop. a kò drop. bẹ́ẹ̀ni wọn a kò gbé wá ẹ̀yin gan ò ní sọ àwọn tó ẹ mọ àwọn tó ń gbé wá. ẹ ó kàn lè drop sọ́kàn mi anywhere. gbogbo tó jẹ́rìí wá. báwo lè lè ṣe drop eléyìí gan ni mo <laughs> báwo lè lè ṣe drop. this particular one actually èmi àti àwọn ọ̀rẹ́ mi la jọ ń lọ síbi kan so ọjọ́ yẹn bá ṣe wá ń lọ síbẹ̀ everybody wá bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ nípa situation of things nínú um, Nigeria tàwa pé ah, everything kan ṣáà tiẹ̀ dry pé I need the IPO a ní ìdí iṣẹ́ o kíní kan kìnìún kan mọ̀ pé ah in fact mo wá rí i pé most àwọn ọ̀dọ́ láyè sìn àwọn èèyàn kan ò tiẹ̀ fẹ́ gbàgbọ́ ní orúkọ Jésù mọ̀ pé orúkọ kan tiẹ̀ wà tó lè lànà fún ni nǹkan táwọn èèyàn kan fẹ́ ṣàfẹ́ wá ni pé ibi tó ti máa ṣiṣẹ́ fún mi ibi tí màá ti rí tó gbà ibi tẹ́mi náà màá ti gbéra ibi tẹ́mi náà màá ti pick because nǹkan táwọn people yẹn sọ lọ́jọ́ yìí ni mọ̀ pé ah, tí àwọn tí ayé bá continue láti máa lọ báyìí àwọn èèyàn ní tiẹ̀ gbàgbọ́ wípé orúkọ kan ṣì wà tó lè ṣe gbogbo nǹkan tí gbogbo wa fẹ́ tó lè dá peace padà wá sórí ilẹ̀-èdè yìí bóun yẹn ṣe drop sí mi lọ́kàn nìyẹn wípé um, pé ogun tó ń jẹ́ olórúkọ jésù pé kí n lọ sí orin yẹn pé mi ò mọ èmi kàn sí orin yẹn ni pé mo fẹ́ kí ọkàn àwọn tó jẹ́ wípé wọ́n ti lose interest wọ́n ti lose ìgbàgbọ́ nínú orúkọ jésù pé kò tiẹ̀ sí nǹkan tó orúkọ yẹn lè ṣe wípé kí n fi dá hope yẹn padà sí gbogbo àgbáyé pátápátá wípé orúkọ jésù nìkan ológun tó lè jẹ́ ogun kọ́kọ́ tíyàn bá gbà níbi kankan tí orúkọ jésù ò bá back up kò lè jẹ́. ṣé ẹ̀yin ti lórí ṣó jẹ́ fún yín. Ah, mo ti lórí dáadáa. dáadáa because ìtàn ayé mi gan sef is a testimony gbogbo nǹkan tí mo rí ṣe gbogbo nǹkan tí ọlọ́run ti jẹ́ kí n ṣe títí di àsìkò yìí orúkọ yẹn náà ló ṣe ń lànà fún mi láì mú dúdú mọ́ láì mú funfun mọ́ ẹlòmíràn ni ah ẹ bá gbọ́ bọ́mọ ṣe sọ̀rọ̀ ọmọ gbọ́n ó dà pé wọ́n lóògùn wá ni ó dà pé kò sí nǹkan kan tó jọ ọmọ ogun bẹ́ẹ̀ àmọ́ ẹ mọ̀ pé ẹ̀yin àgbà náà lè máa sọ pé àdúró ah, ṣe bí tọ́lọ́run lọ́wọ́ sí àṣòro ṣe bí tọ́lọ́run lọ́wọ́ sí so nǹkan tí ọlọ́run bá ti lọ́wọ́ sí torúkọ yẹn bá dẹ̀ ti back bá a bá ṣe ń jáde kò sí borúkọ yẹn ò ṣe ní máa lànà fún wa so mo wá intentionally ṣe orin yẹn wípé kí n fi yí ọkàn àwọn èèyàn padà then kó tún wá máa bless àwọn èèyàn pé bẹ́ẹ̀ bá ṣe ń jáde lọ lójoojúmọ́ tẹ́ bá ṣe ń gbọ́ orúkọ rẹ̀ ẹ̀yin náà máa gbàdúrà nínú ọkàn yín èmi gangan dẹ̀ ti rí tó ń ṣiṣẹ́ fún mi àìmọye àwọn èèyàn tó yẹ pé wọ́n ń pè mí lóríṣiríṣi pé báwọn ṣe ń lo orúkọ báwọn ṣe ń gbọ́ orin yẹn ó ti ń jẹ́ káwọn èèyàn rí wípé there is still a power tó wà nínú orúkọ Jésù yẹn. a ti play tẹ ẹ ṣe nínú studio káwọn èèyàn lè mọ̀ pé ẹ̀yin lẹ́kọrin yẹn ń tòótọ́ ó yá ẹ fún wa ní láìfẹ́ yẹn. Your name is more than jazz orúkọ rẹ̀ dògùn lọ Your name is more than jazz orúkọ rẹ dògùn lọ jẹ́ kórúkọ rẹ lànà kó lànà fún mi o jẹ́ kórúkọ rẹ lànà kó lànà fún mi o ogun tó ń jẹ́ ogun tó ń jẹ́ orúkọ Jésù nìkan lógun tó ń jẹ́ ogun tó ń jẹ́ ogun tó ń jẹ́ orúkọ Jésù òun nìkan lóògùn tó. ẹ jẹ́ kí n tún play iṣẹ́ yín kan kí n tó yàǹda yín. Ellis avocat. ó yẹ wá fi nọ́mbà yín sílẹ̀ ṣùgbọ́n ní kejì yẹn gbogbo èèyàn ló máa láìkẹ́ o tó mo rántí ìgbà tí ayéfẹ́lẹ́ ṣorin tẹ́rù báwọn ń ròyìn ah, àwọn èèyàn láìkẹ́ ẹ̀ gan wọn ò mọ̀ pé òwe Yorùbá ni wọ́n ní bàbá kan ní orin rádàá dalẹ̀ máa ń pè nù léyìn eléyìí mo láìkẹ́ ẹ̀ orin gidi wọ́n rò pé bóyá orin ẹ̀sìn mùsùlùmí ni tẹ́rù bá mọ núro ni wọ́n mọ̀ pé ayífẹ́lẹ́ pòwe ni ẹni tó bá gbórin táyì náà kọ pé pé báwo lẹ ṣe kọ ẹ kọ live again. bẹ́rù bá dúpẹ́ ọ̀rẹ́ àná àgbà ńláńlá torá lọ́rùn ò fóun méjì kò lóhun ohun kan tó bá ti kọjá ọpẹ́ kò sí nǹkan kan míì mọ́. ṣé òwe lẹ fi pa àbí ẹrú nìyí Ah, lọ́dọ̀ ọlọ́run náà dò báwọn lọ́nà ẹ̀sìn mi àwọn nǹkan tèmi fi ń sọ nínú orin ẹni wípé èmi kàn fi ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nítorí mo wọ wípé first quarter ọdún yìí tó lọ yìí agbára wa kọ first half yìí so second half yìí mọ ọwẹ ọlọ́run gangan ló yẹ ká dúpẹ́ fún so ẹni tó bá wà mọnúrò nìkan tí kì ṣe pé torí pé kò sówó nù àkáǹtẹ̀ ni ò fi dúpẹ́ àwọn ẹni tó bá ronú pé òun sì wà òun sì ní ẹ̀mí nínú òun ó yẹ kó dúpẹ́ nǹkan tèmi fi kọrin yẹn ni ṣé ń ṣeré ṣé ń ṣeré òde àbí ọ̀rọ̀ ilẹ̀ ò jẹ́ tó bá fẹ́ pè yín fún program fún gbogbo ẹ̀ bẹ́ẹ̀ni ó yẹ fi nọ́mbà yín lẹ̀ kẹ́ wá máa lọ. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni zero nine zero. zero nine zero. six eight. six eight. six nine. six nine. two four. two four. one six. ẹnìkan sọ olúwọlé àrẹ̀mú táyọ̀ wọn lọ́nà kan ò wọjà bó ṣe jẹ́ gan ni ẹ lẹ́ǹkan sí ẹ sọ nọ́mbà yín zero nine zero zero nine zero six eight six eight six nine six nine two four two four one six Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà ìjọ christ fẹ́fẹ́ miracle church tó ń bẹ ní nọ́mbà seven reverend pf wa christian lẹ́yìn st louis college adéyẹmọlẹ́ àtùmọ̀lẹ́ tẹ́ ń bàdàn ló ń pe gbogbo iléeṣẹ́ ìrànṣẹ́ tí ìpè rẹ̀ dájú láti wá fún ìdánilẹ́kọ̀ọ́ pàtàkì fún odidi ọjọ́ mẹ́ta gbáko onírúurú iléeṣẹ́ ìrànṣẹ́ ló ṣe pàtàkì fún láti wá fún three days ministers and workers conference lẹ́yìn tí ó bẹ̀rẹ̀ ní thursday on the fifteen sí saturday on the seventeen of july twenty twenty one ọjọ́ thursday aago méjì lọ́sàn-án friday aago méjì lọ́sàn-án bọ́bá wa di lọ́jọ́ saturday aago mẹ́wàá àárọ̀ ìrànlọ́rẹ̀ lẹ́yìn jẹ́ tọ́lọ́ ń sọ fún bàbá wa nínú olúwa reverend NPF wa onírúurú iléeṣẹ́ ìrànṣẹ́ tó fẹ́ kí ìpè òun gbòòrò tàbí kó máa ràn bí òrùn kó máa bọ̀ wá fún sẹ́mínà yìí láti ọwọ́ ọ̀tọ́ ni ẹ̀mí mímọ́ aláìlábà wọn nípa bí ọlọ́run ṣe dúró ti Paul Nehemiah àti àwọn àpọ́stẹ́lì kàrìnkàrìn nínú ìwé mímọ́ ọ̀rẹ́ wa ìwọ náà dìde ńlẹ̀ wúyà mọ́dẹ́gun lọ fún three days minister and workers conference lẹ́yìn tí ó wáyé nínú ìjọ kremik tó wà ní nọ́mbà seven reverend pf ọwá crescent adéyẹmọlẹ́yà ọ̀túnmọ̀lẹ́tẹ̀ ń bàdàn. tàbí ká ẹ pé bàbá wa nínú olúwa sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero three three two three four two eight eight. ìfàmì òróró yóò ní gbẹ lórúkọ Jésù. Make a joyful noise to the Lord, O ye nations. Mega Praise twenty twenty one o mẹ́ta ló bá tọdún yìí rí thirty years of divine call and fifty sixth birthday celebration tó fi mọ́ annual Mega Praise tá a ṣàgbékalẹ̀ látọwọ́ Elder Prince Adéwùyí Adéríbigbé JP àkórí ẹ̀ ní lẹ́yìn ìgbà tí ó fi sùúrù dúró ó rí ìlérí náà gbà ìwé bẹ̀rù orí kẹfà ẹsẹ̀ kẹẹ̀dógún Wednesday seventeenth July ọdún yìí aago mẹ́sàn-án alẹ́ títí dé àfẹ́júmọ́ ọjọ́ kejì ó máa wáyé ní Mọ̀lẹ́tẹ̀ Baptist Church Ìdíodò ch challenge ìbàdàn wòlíì àgbáyé ni tó máa bá wa sọ̀rọ̀ ọlọ́run ní prophet and evangelist ezekiah olúbóyè ọ̀ládèjì jp general evangelist csc worldwide father of the day reverend dr edward kaide alabi jp gbogbo ọba lórí adé ọjọ́ náà mothers of the day reverend mother dr ja alágbàlá jp àti reverend apostolic mother va samson jp ọ̀pọ̀ àwọn olórí ẹ̀mí olókìkí ló máa wà níbẹ̀ pastor david ajíṣafẹ́ lolùgbàlejò ìwọ náà farahàn ní mega praise tọdún yìí kó lè rí ìtúsílẹ̀ àti ìbùkún ọlọ́run lálẹ́ wednesday seventh july láago mẹ́sàn-án lẹ́tí títí dàfẹ́júmọ́ ọjọ́ kejì mọ̀lété baptist church ìdíodò challenge ìbàdàn jésù lolúwa ìjọ christ revival miracle church tó ń bẹ ní number seven reverend pf wa christian lẹ́yìn st louis college adéyẹmọlẹ́ àtùmọ̀lẹ́ tẹ́ḿbàdàn ló ń pe gbogbo iléeṣẹ́ ìrànṣẹ́ tí ìpè rẹ̀ dájú láti wá fún ìdánilẹ́kọ̀ọ́ pàtàkì fún odidi ọjọ́ mẹ́ta gbáko onírúurú iléeṣẹ́ ìrànṣẹ́ ló ṣe pàtàkì fún láti wá fún three days ministers and workers conference lẹ́yìn tí ó bẹ̀rẹ̀ ní thursday on the fifteen sí saturday on the seventeen of july twenty twenty one ọjọ́ thursday aago méjìlá ọ̀sán friday aago méjìlá ọ̀sán bọ́bá wa di lọ́jọ́ saturday aago mẹ́wàá àárọ̀ ìránná npf wa onírúurú iléeṣẹ́ ìrànṣẹ́ tó fẹ́ kí ìpè òun gbòòrò tàbí kó máa ràn bí òrùn kó máa bọ̀ wá fún sẹ́mínà yìí láti ọwọ́ ọ̀tọ́ni ẹ̀mí mímọ́ aláìlábàwọ́n nípa bí ọlọ́run ṣe dúró ti paul nehemiah àti àwọn àpọ́stẹ́lì kàrìnkàrìn nínú ìwé mímọ́ ọ̀rẹ́ wa ìwọ náà dìde ńlẹ̀ wúyà mọ́dẹ́gun lọ fún three days minister and workers conference lẹ́yìn tí ó wáyé nínú ìjọ ìfàmì òróró yóò ní gbẹ lórúkọ Jésù. An with God tó ti dé òun oníwàásù làwọn fẹ́ gbọ́ and now we go. Òun ni wàásù làwọn fẹ́ gbọ́. Fresh one zero five point nine FM. Ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n. Ìyàwó rẹ̀ dé. Jésù tún mi ṣe Arṣitu. Wọ́n béèrè o táìtù orin sista Abímbọ́lá Òjó orúkọ rẹ̀ torí orúkọ Jésù ni wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀ kò gbẹ̀yìn níbẹ̀ ọ̀rọ̀ ọlọ́run. fún gbogbo ìrìn àjò mi lóṣù yìí màá máa ní àlejò olórin ẹ̀mí kọ̀ọ̀kan kò gbẹ̀yìn níbẹ̀. ṣùgbọ́n ẹ jẹ́ ń dojúkọ káyọ̀dé david oyèwọlé lẹ́nu torí wọ́n ní question tó pọ̀ láti dáhùn lọ́wọ́ mi mo dẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ ni lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. àwọn ni wọ́n kọrin ìṣòro ayé mi àti oríṣiríṣi orin ẹjọ́ introduce ara wọn mi ilé mọ̀ wọ́n ju bó ṣe jẹ́ lọ ta ni káyọ̀dé Davido wọlé. dìde dìde dìde dìde ènìyàn gbogbo ẹ jẹ́ ká jùmọ̀ kéde ìyìn rere dìde dìde dìde dìde ènìyàn gbogbo ẹ jẹ́ ká jùmọ̀ kéde ìyìn rere orúkọ mi ni ìránṣẹ́ ọlọ́run káyọ̀dé Davido wọlé ìrírí ayé kò gbẹ̀yìn níbẹ̀ ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ tó ṣe kókó. kó tó di pé màá béèrè àwọn nǹkan tí mo fẹ́ mọ̀ nípa yín ẹ jẹ́ kí n ó tó bí ọdún bíi mélòó tẹ́ ẹ ti ń kọrin. mo bẹ̀rẹ̀ sí ń kọrin nígbà tí mo wà nínú ẹgbẹ́ akọrin. ẹ ṣe bá a gbóhùn sókè díẹ̀. mo bẹ̀rẹ̀ sí ní kọrin nígbà tí mo wà nínú ẹgbẹ́ akọrin. bẹ́ẹ̀ ṣe máa ń jágbe mọ́ máìkì tẹ́ ẹ bá ń kọrin yẹn ẹ jágbe mọ́ máìkì náà. <laughs> ok mo bẹ̀rẹ̀ sí ń kọrin ní 1980 nineteen eighty yẹn mo ti bẹ̀rẹ̀ sí ń kọ orin títí tó fi di ìsìn tó túmọ̀ sí pé ìrìn àjò yẹn kì í ṣe kékeré sí ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ gan ló jẹ́ pé ẹ̀ tí ẹ̀ kì í ṣe ẹ̀gbọ́n wọn gan ní indọ́sírì bàbá lẹ jẹ́ fún wọn tàbá ní ẹ fẹ́ kà á látìgbà tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ bọ̀ àwo yín tí ẹ ṣe papọ̀ gẹ́gẹ́ bí àpapọ̀ akọrin èwe ọdún wo lẹ ṣe. nineteen eighty nine. nineteen eighty nine. bẹ́ẹ̀ni sà. oníwàásù wá bá wa sọ̀rọ̀. àwọn orin tó wà nínú àwo yẹn torí oríṣiríṣi nǹkan la ti gbọ́ nípa ẹ̀ mo fẹ́ mọ bí àwọn orin yẹn ṣe jẹ́ lẹ́ẹ̀kọ̀kẹ́kọ̀ mú bóyá bíi tracks mẹ́ta èyí tẹ́ ẹ compose èyí tíjọ́ compose ṣó máa ń jábọ́ ni ṣe é gbá ni báwo ní kéékèèké kí n tó lọ ibi tí mò ń lọ gangan. Ah, mo dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ olúwa nǹkan tó ṣẹlẹ̀ níṣẹ́ nínú ẹgbẹ́ akọrin èwe òkè mọ́lẹ̀ kó tó di pé a di juvenile preachers choir ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa láti bẹ̀rẹ̀ ni wípé gbogbo a máa gbọ́dọ̀ compose orin a kì í kàn kọrin wọ́n á ní pé kẹ́yìn lọ compose wa kẹ́yìn lọ compose wa kẹ́yìn lọ compose wa ṣẹ́rí orin tí mo kọ́ bá ti wá compose àwọn akó gbogbo ẹ̀ pọ̀ irú nínú ìṣòro ayé mi ń sìn orin kan wà bẹ́ẹ̀ tí èmi ni ọlọ́run fún tí mo compose ó ní um, fèrèsé iṣẹ́ mi ọlọ́run ayọ̀mọdé èmi mo compose láti olùwà alápàtà àbò mi èmi kò ní ṣàlàyé ní ọ ó mú mi dùbúlẹ̀ ní pápá òkò tútù ó ń tu ọkàn mi lára olùwà alápàtà àbò mi èmi kò ní ṣaláì ní o ibì kan wà mẹ́rin ní orin kan pé ní oúnjẹ tó tọ́ sí mi orin kan wà nínú oúnjẹ tó tọ́ sí mi láti kọ ẹ dìde ẹ dìde ẹ dìde ẹ jẹ́ ká jọ lọ ẹ dìde ẹ dìde ẹ dìde o ẹ jẹ́ ká kéde ká kéde sí gbogbo ayé ẹ jẹ́ kí á lọ láti òkè orin yẹn tó dé ìparí èmi ni ọlọ́run fún láti compose ẹ̀ orin tí wọ́n pè ní tí ó jẹ́ oúnjẹ tó tọ́ sí mi ìyá tó bí mi nínú gangan gangan ló compose oúnjẹ tó tọ́ sí mi ó wá fún mi ní orin yẹn ṣé mọ̀ wípé tábà tí wọ́n ká compose orin bẹ́ẹ̀mi kan ṣe gbórin yẹn nǹkan gbé lọ pé orin báyìí báyìí báyìí báyìí báyìí bẹ́ẹ̀ ṣe rí gbogbo wa irú bàbá Tolú ọ̀gá mi àwọn olóko náà compose ta lẹ́nìyàn o tó rò ó mi pin o ta lógún kí o tó rẹ̀yìn ayé èyí rí lẹ́yìn òkùnkùn bìrìbìrì ìmọ̀lẹ̀ yóò tán bàbá Tolú tó jẹ́ kó amásà ló compose ẹ̀ ó dájú pé ọjọ́ ọ̀la mi yóò sì máa dára èmi mo wá compose Jésù jọ̀wọ́ wá gbà mí lọ́wọ́ ayé jésù jọ̀wọ́ wà gbà mí lọ ayé ń gbógun tì mí o wà gbà ìgbà yẹn mo ti rí fìrìfìrì ṣé bí orin yẹn ṣe wá nìyẹn. ẹ ti máa yé nígbà ah, yẹn. Ah, ó ti ń yé mi díẹ̀ díẹ̀ ó ti ń yé mi díẹ̀ díẹ̀ ṣé mo bí orin yẹn ṣe wá nìyẹn oníkálukú wá ṣàmú orin yẹn a compose ẹ irú orin kan àti ẹ pé ọlọ́run ìgbàlà ó má ṣe o ọlọ́run ìgbàlà ó má ṣe o ẹni tí wọ́n bí mi tẹ̀lé gangan kẹ́mi òun ló kọ ló kọ mi ní orin yẹn ó wá kó kọ ní àbí olùgbàlà kan fún wa o àbí olùgbàlà kan fún wa o ọba tó ní ọwọ́ èmi wá change sí ọlọ́run ìgbàlà ó má ṣe o ọlọ́run ìgbàlà ó má ṣe o. so tó túmọ̀ sí pé gbogbo ẹ̀ àfọwọ́sowọ́pọ̀ ni àfọwọ́sowọ́pọ̀ ni. ìgbà yẹn àwa náà ti dàgbà àwa náà wà nílẹ̀ Ìbàdàn yìí ohun tá a gbọ́ ni pé. Okay, kò jọ pé wọ́n lé yín bóyá ó fi lé yín gbà tẹ́ kọ̀ torí ẹ̀yin nìkan lọ́kùnrin <laughs> nínú gbogbo àwọn obìnrin yẹn wọ́n ní gbogbo wọn pátápátá lẹ sáǹpù pátápátá wọ́n ti ẹ̀lẹ́fẹ́ nìkan lóyún gan lára àwọn ọmọ akọrin ìgbà yẹn èmi náà sọ̀rọ̀ pé áá ah, ah, ah, pé kí ló ṣe ọmọkùnrin tó dẹ̀ jẹ́ pé ògo ẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní tàn. mo kọ̀ dẹ̀ sáǹpù lọ́n ti ẹ̀ báyìí <laughs> mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run at least mo sì rí ọ̀gá akọrin mi last week ní ìgbà tí mo dọ̀bálẹ̀ fún wọn wọ́n ní a ah, má fi orí àná etí ń dọ̀bálẹ̀ fún mi ọ̀gá akọrin mi ìṣe máa ń pè mí ọjọ́ kan ni wọ́n jí ní àárọ̀ kùtùkù ọjọ́ kan tí wọ́n pè mí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní súre fún mi tó bá jẹ́ wípé mo ja ọmọ burúkú tó ń wùwàkiwà àwọn ò ní pè mí kan máa rí bẹ́ẹ̀ inú mi dùn wípé ìlú Ìbàdàn la wà bàbá ọlọ́wẹ̀rẹ́ ni bàbá mi nínú pé èèyàn ń bẹ̀rẹ̀ iṣẹ́ olúwa láyé pé èèyàn ń ṣiṣẹ́ lọ́dún ní èèyàn ń kọrin ẹ̀mí èèyàn ń ṣẹgbẹ́ akọrin ọ̀dọ̀ bàbá ọlọ́wẹ̀rẹ̀ bàbá mi ni mo ti bèrè òkè agbára ń bẹ̀ yẹn wọ́n wà òkè mọ́lẹ̀dẹ̀ ní chọ́ọ̀chì wa wà àwọn èèyàn káwọn èèyàn lọ síbẹ̀ kí wọ́n lọ bèrè wípé ṣé mo fúnyàn lóyún lóòótọ́ àbí mi ò fúnyàn lóyún nígbà tí èmi wà ń kékeré ìyá tó bí mi kọ́ mi wípé bí o bá sún obìnrin látọ̀ àbí wàá fọ ọkàn obìnrin lásán pé ó máa lóyún gbogbo táìmì yẹn èmi máa ń sáfóbìnrin ni ọ̀ǹtì ìgbà tí mo lọ skul tí mo ṣe biology mo tó mọ̀ nǹkan tó ń jẹ́ tó yàn máa ń ṣe tó fi ń fún yàn lóyún mi ọ̀rọ̀ oyún kọ ọ̀rọ̀ oyún ò tiẹ̀ jọ́ nítorí pé bíbélì sọ pé ó ní tí ìpìlẹ̀ bá bàjẹ́ ó ní kí ni olóòrò yóò ṣe ní òkè mọ́lẹ̀ ní òkè mọ́lẹ̀ wọ́n kọ́ mi ẹ fún yàn lóyún bẹ́ẹ̀ fọwọ́ ba àwọn èèyàn díẹ̀díẹ̀ a máa gbọ́ sítórì yẹn. bàbá ṣé mo lè sọ̀rọ̀ yìí Ah, tó bá jọ̀rọ̀ tó ṣe sọ lórí afẹ́fẹ́ tí ò bá ti ṣe sọ lórí ok. ìyàwó ilé mi nọ́mbà ẹni zero eight zero five. ẹ má sọ kí ló dé tẹ fẹ́ pèrò lẹ́nu kí ló ṣẹlẹ̀. kí wọ́n lè pè wípé ìyàwó ilé mi gan confam wípé pé ni mí nígbà tí èmi àti ẹ̀ ríra ah, ẹ ṣọ́ra yín ibi tẹ́ ẹ lọ yẹn ẹ lè sọ̀rọ̀ ń pa ìyàwó yín eh. ẹ lè sọ̀rọ̀ ń pa ìyàwó yín eh. èèyàn lè rí obìnrin kó ní virgin ni eh, kò sí nǹkan tí ìyàwó yín fẹ́ sọ pé saint ni yín so bí èmi o. mélòó lẹ fọwọ́ bà nínú àwọn ọmọ akọni èmi ò fọwọ́ bà ẹnìkankan tí mo fi ṣe ìgbéyàwó mi ì bá obìnrin sùn rí. ẹ súnmọ́bìnrin rí tẹbi mi ì mo fi ṣe ìgbéyàwó. wọ́n lọ́mọ yẹn jọ yín à ọ̀rọ̀ yẹn bódìjà ni mo ti ń lọ sí skul ṣé àwọn àdúgbò bẹ́ẹ̀ wọ́n lọ́mọ yẹn jọ yín. báwo lọmọ ọlọmọ ṣe máa jọ mí. bọ ẹnìkan lóyún. ẹni lótìtọ́ ni ẹnìkan lóyún ní ara wa lótìtọ́ lẹnìkan lóyún lára wa ṣé wàá rí ẹni tó lóyún yìí bíbélì sọ pé ó ní àwa yóò mọ̀ tó tó yóò sọ ẹni tí ó lóyún yèmí àti ẹ̀ close àjọlọ school ni àjọlọ secondary school ni bàbá ẹ̀ àti ìyá ẹ̀ wọ́n fẹ́ràn mi dáadáa ní ìgbà tí ó bá jẹ́ nígbà kan wà tó yẹ pé mi ò kì í rí aṣọ wọ̀ bàbá ẹ̀ ló máa mú aṣọ tí wọ́n bá wọ̀ kù ló máa ní kí wọ́n ọmọ yẹn lọ kó fún mi ní ilé nígbà tí mò ń gbé lọ́dọ̀ àbúrò bàbá mi. so ẹ̀yin àti ẹni yẹn súnmọ́ra dáadáa. mo pé a close àjọlọ school kan náà. ìgbà tó wá rí oyún nínú ẹ̀. ẹ wọ́n wá sọ kí wọ́n. sóun wá purọ́ oyún mọ́ yín ni. kò tiẹ̀ ẹ́ bá sọ rí kò sọ jáde rí kò sọ rí fún. Daddy and are you ready? We are ready. Àti tẹ́tí. Brothers and sisters, are you ready? We are ready. Àti tẹ́tí. Nítorí pé ètò kan tó sọ nípa ìhà ah, ah, àwọn ìránṣẹ́ ọlọ́run tó ti lọ sí mi. fresh one zero five point nine fm àlejò mi ni káyọ̀dé david oyewọlé olùṣọ́ àgùntàn ni wọ́n báyìí. ṣé olórin ẹ̀mí ni yín àbí olórin ni yín. mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí pé olórin ẹ̀mí ni mí mi kì í ṣe just olórin àkókò òdẹ sí omu dẹ fẹ́ sójú òpó lẹ o ẹ ẹ̀yin fúnra lára yín tẹ dán ìbéèrè yẹn ó gbọ́dọ̀ jẹ́ pé ó yé yín kí ni ìyàtọ̀ láàrin olórin ẹ̀mí àtolórin. ojú ò ní tí yín àmì àtẹ̀yìn náà. tí ẹ bẹ tí ó tá a bá ń sọ̀rọ̀ nípa orin generally àwọn kan wà tí wọ́n ń pè ní hip hop artist ẹ máa mọ̀ pé they are entertainers àwọn kan wà tó jẹ́ wípé orin tí àwọn ń kọ nítorí pé wọ́n kàn fẹ́ ṣe wọ́n fẹ́ ṣe business wọ́n fẹ́ rí owó ni mi sọ pé olórin ẹ̀mí ò rówó mi sọ pé olórin ẹ̀mí ò gbowó bàtí nǹkan tí mò ń sọ rèé ẹ wo Ìyá Bọ́lá Ààrẹ gbogbo ayé tí wọ́n bá gbọ́ orin Ìyá Bọ́lá Ààrẹ wọ́n á sọ pé ìmísí Ọlọ́run wà nínú eléyìí bí àwọn èèyàn bá gbọ́ orin ẹ wo ni bàbá amọ̀nà tètè wá o amọ̀nà tètè wá ayé ń dàrú o amọ̀nà tètè wá ẹ wo ọ̀rẹ́ mi níbo lòun lọ lẹ́yìn ayé sẹ́ ǹjẹ́ tó bá mọ̀ bẹ́ẹ̀ kó wí fún mi toráyé ń lọ àtìfẹ́kùfẹ́ ayé ọjọ́ orí ènìyàn ń lọ díẹ̀díẹ̀ ìlú kan tún wà tó jáyé lọ o wàá mú mi débẹ̀ yé ọlọ́run òdodo tẹ bá rí àwọn tí wọ́n pè ní olórin ẹ̀mí ẹ̀mí mímọ́ a máa kọ́ wọn ẹ̀mí mímọ́ a máa tọ́ wọn ẹ̀mí mímọ́ a máa jẹ́ kí wọ́n mọ̀ wípé nǹkan tí mò ń fẹ́ gbọ́ ní ẹnu ẹ̀ rè nǹkan tí mo fẹ́ kó o sọ nítorí gbogbo ìgbà ni orin wọn máa ń ṣe kí ni ó máa ń wàásù ọ̀rọ̀ ọlọ́run. àwọn olórin ń kọ́ àwọn olórin ẹ mọ̀ pé olórin pa àwọn olórin kan wà tó yẹ pé ẹ̀bùn ni kì í ṣe ìpè tí ẹ bá wo ìyàbọ́lá rẹ ìpè ni bàbá yẹwà ìpè ni bàbá dérójú ìpè ni bẹ̀tẹ̀ àwọn kan wà tó yẹ pé ẹ̀bùn ni ọlọ́run fún wọn lẹ́bùn ni mo yẹ àwọn tó yẹ pé wọ́n ń kọrin tó yẹ pé ẹ̀mọ̀ tó wá ti ń kọrin nínú church tó wá ti ṣe kí nìkan báyìí pé ah, orúkọ jésù ló mọ rí mi wú o the next thing ni pé wọ́n lọ sí studio ẹ̀bùn wà ìpè wà ẹni ìpè nínú orin ẹ̀mí ni èmi ẹ̀mí ẹni ìpè nínú orin ẹ̀mí ni ìyàbọ́lá rẹ̀ ẹni ìpè nínú orin ẹ̀mí òní bàbá yẹ wa àti àwọn kọ̀ọ̀kan tí mi ò dáná. ṣé àwọn tó ń kọrin ẹ̀mí wà tí wọ́n iṣẹ́ ní ìpè nínú iṣẹ́ ìránṣẹ́ yẹn hmm, ṣé wọ́n wà. bíbélì ẹ̀jẹ̀ gan bíbélì gan sọ pé ó ní àwọn tí a pè ó ní àwọn ni a yàn ó ní àwọn tí a yàn àwọn ni a ṣe lógo àwọn tí a pè wà àwọn tí wọ́n ń lu ẹ̀bùn wà àwọn tí wọ́n ń lo ẹ̀bùn wa báwo lèyìn ó ṣe dá wọn mọ̀. Ah, ẹ̀yin náà mọ̀ oníwàásù. ẹ mo mọ̀ wọ́n bọ̀ èmi mò ń béèrè question lọ́wọ́ yín báwo lèyìn á ṣe dá wọn mọ̀. <laughs> nípa nípa nípa nípa orin tí wọ́n ń kọ náà ẹ̀yin náà mọ̀ náà ẹ gbọ́ àwọn orin tí mo ti kọ sẹ́yìn ok ẹnìkan sọ pé ọ̀rẹ́ mi níbo ló ń lọ lẹ́yìn ayé sẹ́ ẹnìkan ní gbé bọ́dì gbé bọ́dì gbé bọ́dì nínú church èmi ò èmi ò bá yín lọ bí tẹ lọ yẹn zero zero three two three two one zero five nine zero eight zero three two three two one zero five nine zero eight zero seven seven seven seven one zero five nine zero àwọn tó wà ní òkè òkun nìkan plus two three four eight zero nine two two two one zero five nine bóyá jẹ́ ń béèrè ìbéèrè kan lọ́wọ́ yín Braka Ode. yes sir. tí èèyàn bá ń kọrin lọ́tẹ́ mi wá sọ pé ó yá máa sọ pé gbé bọ́dì gbé bọ́dì gbé bọ́dì ṣé ìmọ̀ ò lè sọ pé kéèyàn sọ fáwọn èèyàn kan gbé bọ́dì ni. ẹ̀mí mọ̀ kí n ṣe onísọkúsọ. ok ah, ó dà o àti tẹ́tí. Brothers and sisters, are you ready? We are all ready. Àti tẹ́tí. Hello, ẹ yí ohun tẹ́ ẹ fi ń pè wá sílẹ̀, ta ló ń pè ibo lẹ ti ń pè wá? Ẹ máa kọ́ ọ lẹ́sà. God bless you sir, ẹ kúrò lẹ́sà. Amen amen, orúkọ tèmi Adékúnlé Olóòkun mò ń pè láti Ẹ̀pẹ́ nílùú Lọ́foríjà. Yes sir ẹ arákùnrin yẹn ní ìbéèrè kan sí wọn wá ń tà láti sọ pé àwọn fẹ́ fi nọ́mbà ìyàwó wọn sílẹ̀ wọ́n smart láti sọ̀rọ̀ gan ẹ̀ túbọ̀ máa fọ̀rọ̀ wá wọn lẹ́nu wọn dáadáa. <laughs> so ká tọ́jú ọmọ dáadáa wọn á jẹ́wọ́ ẹ ṣe. ṣetán láti ṣetán àti ṣetán àti tẹ́tí àti ṣetán ya ọ̀rẹ́dì àti ṣetán. hello. ẹ kálẹ́ o. ẹ kálẹ́ o. ẹ kú ètò. yẹ sà ló ń pè bó lẹ ń pè wá sà mr fẹmi bùdàkà yọkùtà. yes sir. ah mo kàn mo ń gbádùn program yẹn mo dẹ̀ ní ìbéèrè àwọn fẹ́ẹ́ tán bí ìlọ́wọ́ yẹn. ìbéèrè wo lẹ fẹ́ fún wọn. ìbéèrè tó fẹ́ béèrè lọ́wọ́ ni pé àwọn báwọn ṣe wọ̀nyẹn ṣé olórin ẹ̀mí ni wọ́n ni àbí olórin ẹ̀kátìmọ̀ wọ́n jẹ́ kó yà pé ẹ̀bùn wà ìpèsè wà kí ni kí ni difference difference between ìpè àti ẹ̀bùn ó dà ẹ jẹ́ dáhùn ní gbólóhùn kan torí ẹ ti um, dáhùn lẹ́ẹ̀kan. mo ti dáhùn lẹ́ẹ̀kan ẹ ṣe gan ìránṣẹ́ nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹgbọ́n mo sọ lẹ́ẹ̀kan pé bíbélì sọ pé àwọn tí a pè àwọn ni a yàn àwọn tí a yàn àwọn ni a ṣe lógo kò sí ẹni tí a pè sí ìdí iṣẹ́ orin tí ẹni rí ìpè yẹn ní ara ẹ̀ ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín hip hop artist tó ń kọrin ẹ̀bùn ló ní hmm. onífújì tó ń kọrin ó ní ẹ̀bùn àwọn oní gospel artist wà mí tó ń kọrin tó jẹ́ pé ẹ̀bùn ni wọ́n ń lò ṣẹ́mọ̀ ẹ̀bùn pọ̀ rẹpẹtẹ ìpè pọ̀ rẹpẹtẹ ṣe you understand ó yàtọ̀ síra wọn sà. hello ẹ yí ohun tẹ́ fi ń pè wá sílẹ̀ ta ló ń pè ibo lẹ ń pè mà. ẹ kalẹ̀ sá ẹ jọ orúkọ mi ni olùdókòwò ojú òpó yẹn ò ṣe dáadáa a ti ń gbọ́ yín báyìí. orúkọ mi ni olùrántí owó ẹ̀yẹ. yes ma. ọ̀rẹ́ mi ni. yes sir ẹjọ mo fẹ́ bá ní ẹ sọ̀rọ̀ yẹn tó ń sọ̀rọ̀ yẹn. wọ́n ń gbọ́ yín. Ah. Ah, ojú òpó yẹn ò ṣe dáadáa wọ́n làwọn fẹ́ jẹ́rìí sí nǹkan kan. Ah. torí pé mo mọ̀ wọ́n dáadáa àjọ náà sùn kan náà ni bó ṣe wà yẹn wọ́n lè sọ̀rọ̀ ẹnu wọn tó kì í ṣe oníṣìnà wọn ṣe alágàbàgebè èèyàn dáadáa ni wọn. so wọn fún yàn lóyún kó sá lọ torí ẹni ẹ ti ní ká tọ́jú ọmọ dáadáa wọn fún yàn lóyún kó ah. sá lọ. Ah, rárá o wọn fún yàn lóyún o mo lè jẹ́rìí wọn dáadáa o. <laughs> ẹ jẹ́ àtúfààyè sílẹ̀ fẹ́lò mi mà god bless you ma ara ilé wọjà a gba ọ̀rọ̀ wọn wọlé tó rárá ilé ni ẹ̀yin náà confam pọ̀ rẹ̀ yín ni wọ́n. ẹ lo ẹ̀ka ẹ̀kúrọ̀lẹ́ o àlàáfíà fún yín. àlàáfíà lọ́pọ̀lọpọ̀ ta ló ń pè ibo ilẹ̀ tí ń pè. yàrá mi ni mo bá yín sọ̀rọ̀ dàúdù ló ń bá yín sọ̀rọ̀ láti bẹ̀rẹ̀ nǹkan. yes sir yàrá mi ni mo bá yín sọ̀rọ̀ mùsùlùmí ni mí. yes sir. mo gbọ́ nínú àwọn álbọ́ọ̀mù tẹ̀yìn náà ṣé ń gbọ́ mi. yes sir. bẹ́ẹ̀ ṣe play album yẹn tí obì náà táwọn náà dọ́gbọ́n ti dáná sí ok sir. mo fọlọ́ ọba ṣe lẹ́rìí ọlọ́run tọ́ọ̀kì ọkàn yín pẹ̀lú nǹkan tẹ́ ẹ sọ nínú gbogbo kẹ́kẹ́ sí yín torí mo ṣe ń gbọ́ ó ń tọ́jú mi gan so nǹkan yẹn la lè sọ pé nǹkan ẹ̀mí rẹ̀ ń ṣe òun. ṣé èmi náà ní pé praise the lord. bó ṣe jẹ́ àwọn ẹ̀sọ́ fún yín o muslim ní bá yín sọ̀rọ̀ yẹ̀yẹ̀ kristian bá yín sọ̀rọ̀ so. ṣé ẹ̀yin nìkan kọ́ lẹ ní pé buraka ọ̀dẹ́. mi sọ pé mo ní pé ah. ẹ ṣe ẹ yes sir. ìpè wọn náà fi ń ṣe ń o. yes sir. Ah, ẹ ṣe púpọ̀ ẹ ṣe gan sa buraka òde àkókò hello. nítorí pé ìtọ́ka ìtọ́ka tó sọ nípa ìhà àwọn ìránṣẹ́ ọlọ́run tó ti lọ sí mi pẹ̀lú àwọn ìjọ tó ń ṣiṣẹ́ lọ́wọ́ pásítọ̀ ṣe oyè wò. ẹ jẹ́ kí n gba ìpè kan sí kí n tó yànda káòdì davido wọlé hello ẹ yí ohun tẹ́ fi ń pè wá sílẹ̀ ká lè gbọ́ra wa dáadáa hello. mo fẹ́ kẹ́ ẹ fi nọ́mbà yín sílẹ̀ braka òde. hello. ẹ yí ohun tẹ́ fi ń pè wá sílẹ̀. ẹ kalẹ́ o. ẹ kalẹ́ o. láti Ìjẹ̀bú-Igbó alàgbà kẹ́sà báyọ̀mí ló ń pè. yes sir. èyí tó máa ń wo bí ọ̀rọ̀ Nàìjíríà ṣe dá ń ṣe. gbogbo ìpínlẹ̀ wọ́n sọ pé àwọn ní pé àwọn ní ẹ̀bùn ṣùgbọ́n nǹkan tèmi kàn wò ni pé kíkálukú kó ṣàyẹ ẹ̀rí ọkọ ẹ̀ wò kó má jẹ́ torí bílù ṣe rí hmm. kíkálukú kàn fẹ́ máa fi jésù wá àbáyọ kan ọlọ́run àárọ̀ wà lọ́wọ́ o. torí àwọn àgbà láì wá nǹkan jẹ ti pọ̀ tó kálukú ṣà ń wá jésù tó fi ń jẹun ẹnìkan kù ti sọ́rí ó lóun kàn forúkọ jésù lu jìbìtì kiri ni mo ah, ṣàmọ̀ pé jọ́ kan jésù fúnra rẹ̀ ó fọ̀ lé efcc lọ́wọ́. káòdé davido yìí wọlé mo fẹ́ kẹ́ fi nọ́mbà yín sílẹ̀. àdáwọ̀ with God tó ti dé òun oníwàásù làwọn fẹ́ gbọ́. àdáwọ̀ with God tó ti dé. mo fẹ́ kẹ́ fi nọ́mbà yín sílẹ̀ ìránṣẹ́ ọlọ́run káòdé davido ìwọlé ó yá nọ́mbà wo làwọn èèyàn lè pè mí ah, sí. nọ́mbà tí àwọn èèyàn lè pè mí sí ni zero eight zero. zero eight zero. five five. five five. two two. two two. five one. five one. eight zero. eight zero lẹ́ǹkan sí. zero eight zero. zero eight zero. five five. five five. two two. two two. five one. five one. eight zero. eight zero èèyàn wa nílé kó tó di pé màá fa program lé bàbá pf wa lọ́wọ́ mo tún dé o ẹ jọ̀wọ́ lórúkọ jésù ipá wa ò ní pin nínú ọ́fíìsì ń náà ni mo ti ní ìpèníjà yẹn ẹnìkan lára àwọn tó súnmọ́ wa ń bí òun ló mú mi lọ rí ẹni yẹn ẹni yẹn nídìí wheelchair ó kọ̀ ń rá nílẹ̀ ni ẹni tá a fẹ́ fún gan ò fẹ́ fún òun ní wheelchair wọ́n mú mi lọ rí i pé oníwàásù ẹ̀ẹ́pù ẹni yìí láti lè rí wheelchair ìgbà tá a bá gbé dọ́dọ̀ ẹ̀ gan ló máa jẹ́ ìyanu fún lára àwọn èèyàn wa ní àkáǹtì níbí sọ ẹ jọ̀wọ́ tabarẹ́ ń fi sí lọ́kàn ọlọ́run lò wá àánú la ọlọ́run tó dá wa sí tí ò jẹ́ kírú ẹ̀ ṣẹlẹ̀ sáwa náà tábà tún fi bless ẹnìyẹn náà mo mọ̀ pé ìrànlọ́wọ́ la ṣe tabarẹ́ ní interest forty seven thousand ni wọ́n ń tà báyìí ló ń tẹyọ kan báyìí tabarẹ́n tó ní interest ẹ ṣáà send message sí nọ́mbà mi nọ́mbà tèmi zero zero thirty three twenty six eighty eight forty six zero eight zero three three two six eight eight four six ẹ jẹ́ àdùnfà lé bàbá pf wá lọ́wọ́ láti lè ṣe ìrànṣẹ́ kremik god bless you all. ìfọ̀mọ́ mẹ́rẹ́kù sẹ́ńtà níbẹ̀ ni orí èṣù ti ń fọ́. Christ Revival Miracle Center níbẹ̀ ni àṣírí èṣù ti ń tú. Ìjọ Christ Revival Miracle Church tó ń bẹ ní nọ́mbà seven Reverend P.F. Owa Christian lẹ́yìn St. Louis College Adéyẹmọlẹ́yà Òtùmọ̀lẹ́tẹ̀ ń bàdàn ló ń pe gbogbo iléeṣẹ́ ìrànṣẹ́ tí ìpè rẹ̀ dájú láti wá fún ìdánilẹ́kọ̀ọ́ pàtàkì fún odidi ọjọ́ mẹ́ta gbáko onírúurú iléeṣẹ́ ìrànṣẹ́ ló ṣe pàtàkì fún láti wá fún three days ministers and workers conference lẹ́yìn tí ó bẹ̀rẹ̀ ní thursday on the fifteen sí saturday on the seventeen of july twenty twenty one ọjọ́ thursday aago méjìlá ọ̀sán friday aago méjìlá ọ̀sán bọ́bọ́wádìí lọ́jọ́ saturday aago mẹ́wàá àárọ̀ ìránlẹ́rẹ́ lẹ́yìn jẹ́ tọ́lọ́ ń sọ fún bàbá wa nínú olúwa reverend pa fọwá onírúurú iléeṣẹ́ ìrànṣẹ́ tó fẹ́ kí ìpè òun ó gbòòrò tàbí kó máa ràn bí òrùn kó máa bọ̀ wá fún sẹ́mínà yìí èyí ò dánilẹ́kọ̀ọ́ yìí láti láti ọwọ́ ọ̀tọ́ ni ẹ̀mí mímọ́ aláìlábà wọ́n nípa bí ọlọ́run ṣe dúró ti paul nehemiah àti àwọn àpọ́stẹ́lì kàrìnkàrìn nínú ìwé mímọ́ ọ̀rẹ́ wa ìwọ náà dìde ńlẹ̀ wúyà mọ́dẹ́gunlá fún three days minister and workers conference lẹ́yìn tí ó wáyé nínú ìjọ kremik tó wà ní nọ́mbà seven reverend pf ọwá christian adéyẹmọlẹ́ àtùmọ̀lẹ́tẹ̀ ń bàdàn ìpè ọlọ́run dájú lórí iṣẹ́ ìránṣẹ́ rẹ ìfàmì òróró yóò ní gbẹ lórúkọ jésù. wákàtí ìdáǹdè wákàtí ìtúsílẹ̀ ètò yìí ni ọmọ adé sí etí gbọ̀nyìn látẹnu bàbá wa nínú olúwa reverend pf ọwá ti ìjọ christ revival miracle church church tó wà ní number seven reverend pf wa crescent lẹ́yìn st louis college adéyẹmọlẹ́yà ọ̀túnmọ̀lẹ́tẹ̀ ń bàdàn ẹ̀ máa bá wa ká lọ. ní orúkọ jésù kristi in the name of Jesus Christ. bàbá wa àti ọlọ́run wa. our father and our God. a yìn ọ́. we praise you. nítorí ìwọ ni ẹni tó ń dáhùn àdúrà. because you are the one that answer prayers. ǹjẹ́ níbi tí àwọn ọmọ ọlọ́run kóra pọ̀ sí. now where the children of God are gathered together. láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run. to hear the word of God. àti bí mo ṣe ń gbàdúrà fún ìdílé kọ̀ọ̀kan. and as I pray for individual household now. ní orúkọ Jésù Kristi. in the name of Jesus Christ. bùkún fún wọn. bless them bùkún fún wọn. bless them. nípasẹ̀ àdúrà yìí. by the reason of this prayer. àti nípasẹ̀ ọ̀rọ̀ ọlọ́run tí ó ń jáde bọ̀ wáyé. and by the reason of the message of God coming out now. ní orúkọ jésù ni a gbàdúrà. in Jesus Christ's name we pray. Amen. amen. ògo ni fún ọlọ́run lókè ọ̀run. glory be to God in the heart. mo ń sọ̀rọ̀ lórí ìfọwọ́kan sátánì. I'm talking on the touching of the devil. nínú ìwé Job orí kìíní ẹsẹ̀ kọkànlá. the book of Job chapter one one verse eleven. ǹjẹ́ nawọ́ rẹ nísinsìnyí kí o sì fi tọ́ ohun gbogbo tí ó ní bí kì ó sì bọ́ òun ní ojú rẹ. put forth thy hand now and touch all that he hath and he will cause thee to thy face. mo fẹ́ pe àkíyèsí rẹ sí oríṣi nǹkan méjì tí èṣù fẹ́ràn láti fọwọ́ kàn nínú ayé ènìyàn. I want to call your attention to two things that the devil loves to touch in people's lives. èkíní. number one. àwọn ìbùkún tí ènìyàn ní the blessings that God has given to people. èkejì. number two. ìlera ènìyàn. one physical health. bíbélì wípé ọkùnrin kàánì ó fọwọ́ kan gbogbo tí ó ní. the bible says that wicked man touched everything he had. ẹni tí mo ń sọ nípa rẹ̀ fún ọ níyì ni Jóòbù ènìyàn Ọlọ́run. the person I'm talking about to you is Job a child of God. ọ̀tá fọwọ́ kan àwọn ọmọ rẹ̀ obìnrin àti àwọn ọmọ ọkùnrin rẹ̀. the enemy taught all his sons and daughters. àpapọ̀ wọn jẹ́ mẹ́wàá. and the totality of his children were ten in number. gbogbo àmúyẹ tí ó mú ayọ̀ bá Jóòbù àní nǹkan àmúṣògo fún Jóòbù bí àwọn ohun ọ̀sìn rẹ̀. all the personal possessions that he can see and thank God for like the flock he rears. gbogbo rẹ̀ ni Sátánì fi ọwọ́ kàn. the devil touched everything. ẹ jẹ́ ká wo ohun ọ̀sìn rẹ̀ bí ó ti pọ̀ tó. Let us observe his flocks and cattle the number. Job orí kìíní ẹsẹ̀ kẹta. Job chapter one verse three. ẹ̀ẹ́dẹ́gbàárin àgùntàn. seven thousand sheep. ẹgbẹ̀ẹ́dógún ìbákasíẹ. and three thousand camels. ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta àjàgà ọ̀dàmọ̀lú. and five hundred yoke of oxen. àti ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta abo kẹ́tẹ́kẹ́tẹ́. and five hundred she asses. àwọn kan ọrọ̀ ajé rẹ̀ wọ̀nyí pátá ló ní ìrírí ìfọwọ́kàn ibi láti ọwọ́ ọkùnrin búburú ni tí a ń pè ní èṣù ọ̀tá òdodo. everything he relies on as his own main business were touched by this enemy of righteousness. ẹ gbọ́ arábìnrin àti arákùnrin. listen to me brothers and sisters. ó mà ṣe pàtàkì láti máa fi àdúrà ìgbà gbogbo dáàbò bo àwọn ìbùkún ọlọ́run nínú ayé rẹ. it is very important for you always use prayer to protect every form of blessings of God in your life. kó o máa dárúkọ wọn lẹ́yọ̀ kọ̀ọ̀kan lójoojúmọ́ nínú àdúrà name them one after the other in your prayers every day. àwọn ohun tí ó mí àti àwọn nǹkan tí kò mí. the living things and the non-living things that God has given to you. ìfọwọ́kàn ibi ó mà ti yí kádàrá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn padà sí ẹkún àti ìbànújẹ́. evil touch in people's life has changed many people's destiny to wailing and crying. nípa ìfọwọ́kàn ibi àwọn tó ti jẹ́ ọlọ́rọ̀ tẹ́lẹ̀ rí di olóṣì through devilish hands. People that have been rich and wealthy before, they are now poor and wretched. ọmọ iléèwé tó ti ń jáfáfá tẹ́lẹ̀ rí ló padà di ọ̀dẹ̀. Students that have been brilliant and intelligent before, they are now seen as dollars. ilé aláyọ̀ sì wá padà di ilé ìjà níbi tí rúdurùdu ń gbé. And a joyous and happy home has now turned to a house of dispute and commotion. kí ló fa èyí. What is responsible for this. nítorí ìfọwọ́kàn ibi ni. it is because a devilish hand has affected that home. kódà ibi tí ẹlòmíì ti kàgbákò ibi ni ìbọnilọ́wọ́ níbi ṣíṣe tàbí níbi ayẹyẹ. even some people met their doom through mere shaking of hand in a ceremonial place mi ò tako pé kí a má bọ̀ ní lọ́wọ́ o. I am not against people shaking each other's hand in appreciation. ṣùgbọ́n o gbọ́dọ̀ jẹ́ kí Ọlọ́run máa darí rẹ kí o sì máa kíyèsára rẹ. But what I'm saying is you must allow God to direct you and also be very watchful. nínú ìwé orin onígbàgbọ́ kan. In our Christian hymns. Ó sọ fún wa wípé máa ṣọ́ra bí ẹni pé níbẹ̀ ni ìṣẹ́gun rẹ wà. It tells us be watchful as if there lies your victory. ǹjẹ́ o jẹ́ mọ̀ wípé bí ó ti òkò bàdúrà gbà tó. do you know no matter how fervent you are in prayer. bí ó ti wù kó máa wẹ̀ gbà tó. no matter how good you are in fasting. bí ó ti wù kó máa torí òkè kan dé èkejì tó fún àdúrà. no matter the number of mountains of prayers you have attended. bí ó ti wù kó tilẹ̀ sọ́ra rẹ nù sínú ṣọ́ọ̀ṣì kó máa sùn síbẹ̀ ní twenty four seven. no matter how persistent you have been in staying in the church. God almost throughout the day. tó o bá fi ìṣọ́ra kún àdúrà rẹ. if you do not add watchfulness with the prayers you render. ó lè bà gbogbo àdúrà rẹ àtàwẹ̀ rẹ jẹ́. that lack of watchfulness can destroy all your prayers and fastings. nínú ìṣọ́ra ni ìṣẹ́gun wà. it is in watchfulness that your victory lies. kì ṣe nínú àwẹ̀ tàbí nínú àdúrà. it is not in the prayer you render or the fasting you observe. sọ ṣọ́ra bí ẹni pé níbẹ̀ ni ìṣẹ́gun rẹ wà. Be watchful as if there lies your victory. Mo fẹ́ sọ nípa bàbá ọmọkùnrin kan nílùú òyìnbó tó kú. I want to tell you about the father of a man who died abroad. Bàbá ọmọkùnrin yìí kú ní ìlú ọba. The father of this man died in abroad. Ó fẹ́ lọ sìnkú bàbá ẹ̀. He was about to go and bury his father. Ọmọkùnrin yìí mọ̀ lọ́gbọ́n o. This young man is so <clears throat> wise. Ó fi àdúrà ṣáájú nítorí bàbá rẹ̀ yìí he used prayer ahead of the ceremony because of his father. nítorí pé ọmọkùnrin yìí gbọ́ pé bàbá òun yìí ó bá ikú nípa ìfọwọ́kàn ibi pàdé. because this young man heard that his father met his untimely death through devilish touch. olúwa sọ fún ọmọkùnrin yìí kó má jẹ́ kẹ́nikẹ́ni rọ̀ lọ́rùn tó bá délé níbi ayẹyẹ and God told this young man when you get to time of ceremony on that day don't allow anyone to embrace you. ṣùgbọ́n nígbà tí ó délé. but when he got home. gbogbo ọ̀nà ni àbúrò àti ẹ̀gbọ́n bàbá ọkùnrin yìí gbà láti rọ̀ mọ́ lọ́rùn. all his siblings and relatives they made all effort necessary and possible to make sure they embrace him. ṣùgbọ́n ọmọkùnrin yìí kò gbà níbi ayẹyẹ. but at this ceremony this young man resisted them. títí tó fi padà sí Amẹ́ríkà tó ti wá throughout until he returned to America where he came from. bí ó bá wá jẹ́ pé ọmọkùnrin yìí kò gba ìtọ́ni lọ́dọ̀ Ọlọ́run ni kó tó lọ bí ìbá ṣe bá ìfọwọ́kàn ibi pàdé nìyẹn níbi ìsìnkú bàbá rẹ̀. Now, if this young man did not come across divine instruction on what not to allow at his father's burial ceremony, this was how he would have met a devilish hand of touch in his life before going back to America. ìjọ Christ Revival Miracle Church tó ń bẹ ní nọ́mbà seven Reverend P.F. Owa Christian lẹ́yìn St. Louis College Adéyẹmọlẹ́yà Òtùmọ̀lẹ́tẹ̀ ń bàdàn ló ń pe gbogbo iléeṣẹ́ ìrànṣẹ́ tí ìpè rẹ̀ dájú láti wá fún ìdánilẹ́kọ̀ọ́ pàtàkì fún odidi ọjọ́ mẹ́ta gbáko onírúurú iléeṣẹ́ ìrànṣẹ́ ló ṣe pàtàkì fún láti wá fún three days ministers and workers conference lẹ́yìn tí ó bẹ̀rẹ̀ ní thursday on the fifteen sí saturday on the seventeen of july twenty twenty one ọjọ́ thursday aago méjìlá ọ̀sán friday aago méjìlá ọ̀sán bọ́bọ́wádìí lọ́jọ́ saturday aago mẹ́wàá àárọ̀ ìránlẹ́rẹ́ lẹ́yìn jẹ́ tọ́lọ́ ń sọ fún reverend pa fọwá onírúurú iléeṣẹ́ ìrànṣẹ́ tó fẹ́ kí ìpè òun ó gbòòrò tàbí kó máa ràn bí òrùn kó máa bọ̀ wá fún sẹ́mínà láti ọwọ́ ọ̀tọ́ ni ẹ̀mí mímọ́ aláìlábà wọ́n nípa bí ọlọ́run ṣe dúró ti paul nehemiah àti àwọn àpọ́stẹ́lì kàrìnkàrìn nínú ìwé mímọ́ ọ̀rẹ́ wa ìwọ náà dìde ńlẹ̀ wúyà mọ́dẹ́gunlá fún three days minister and workers conference lẹ́yìn tí ó wáyé nínú ìjọ kremik tó wà ní nọ́mbà seven reverend pf ọwá christian adéyẹmọlẹ́ àtùmọ̀lẹ́tẹ̀ ń bàdàn ìpè ọlọ́run dájú lórí iṣẹ́ ìránṣẹ́ rẹ ìfàmì òróró yóò ní gbẹ lórúkọ jésù. arákùnrin àtàrábìnrin níbo ló ti bá ìfọwọ́kàn ibi pàdé nínú ayé rẹ. brothers and sisters listening to me where have you come across that devilish hand in your life. àkókò tó mo fẹ́ gbàdúrà fún ọ It is time for you. I want to pray for you. Gbogbo ara ni kó máa fi sàmì. With all your effort, respond with a line. Ǹjẹ́ mo gba ní orúkọ Jésù ti Nazareth? I pray in the name of Jesus Christ of Nazareth. Gbogbo nǹkan tí èṣù ti fọwọ́ kàn nínú ayé rẹ̀. Everything the devil has touched in your life. Tàbí yálà tí èṣù ṣẹ̀ṣẹ̀ ń fọwọ́ kàn nínú ayé rẹ. Or the devil have just touched them in your life. Ní orúkọ Jésù Kristi in the name of Jesus Christ. mo ní kó gba ìtúsílẹ̀ kúrò lọ́wọ́ ìṣù. I release you from the hand of the devil in Jesus' gba name. gba ìtúsílẹ̀ kúrò lọ́wọ́ ìfọwọ́kàn Sátánì. receive deliverance from Satan. ní orúkọ Jésù. in the name of Jesus. ní orúkọ Jésù ti Nazareth. in the name of Jesus Christ of Nazareth. gbogbo ìfọwọ́kàn ìṣù lórí iṣẹ́ rẹ all the devilish hand upon your business. kó máa parẹ́ lórúkọ Jésù. be destroyed in the name of Jesus. ìfọwọ́kẹ́ èṣù lórí ọmọ rẹ. the touch of the devil over your children. lórí ọjà rẹ. over your business. lórí ilé rẹ. over your household. lórí àwọn ohun ọ̀sìn rẹ. over your cattle and flocks. kó máa di asán ní orúkọ Jésù. be destroyed and brought to naught in Jesus' name. agbára kágbára tí ó ń fa okòwò rẹ tàbí iṣẹ́ rẹ sílẹ̀. every strange power that is drawing back your life and your business. ní orúkọ jésù kó máa di asán. in the name of jesus be destroyed and be brought to naught. ni fún ọlọ́run lókè ọ̀run. glory be to god in the. gbogbo ẹ̀yin tẹ́ ṣàmì ìkẹ́ ṣe rere. all of you say amen go and prosper. ni fún ọlọ́run lókè ọ̀run. glory be to god in the highest. pè mí sí nọ́mbà zero eight zero three three two three four two eight eight. ẹni tó ń bá ọ sọ̀rọ̀ yìí òun náà ni ìránṣẹ́ ọlọ́run ajínrere àti wòlíì pf ọwa. the preacher of this message to you all is evangelist and prophet pf ọwa. àlàáfíà jésù kristi kó jẹ́ ìpín yín o ní orúkọ jésù kristi olúwa wa. the peace of jesus.